لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين النبي صلى الله عليه وسلم ní báwọn ọmọ yín bá wà ń kéékèèké ni ẹ ti tọ́ wọn síbi tẹ́ ẹ bá fẹ́ anabi ni mo ru awuladakum bi sọláàtì lè sábẹ̀ sinin báwọn ọmọ yín bá ti di ọmọ ọdún méje ẹ máa pa wọn láṣẹ bífọ́ ọdún méje náà ẹ lè máa encourage wọn o àmọ́ bá ti di ọmọ ọdún méje ó di kí ni mo rù ú ẹ pàṣẹ fún wọn ni pé lọ́kírun kọ́dà yìí tí ọba wa fẹ́ gbà tọ́ba ti ń pọmọ ọdún mẹ́wàá ànábì ní ẹlù ẹjọ́ mọ̀ pé èèyàn máa jí àbí ọba kírun àmọ́jọ jẹ́ pé assignment nìkan lẹ́ẹ̀ máa nà wọ́n fún òṣìṣẹ́ assignment rẹ homework àfihàn work náà ń bẹ o <laughs> òdodo níta wàhálà tí gbogbo wa kóra wa sí láyé nù. No bí ìyá ní ń lọ léèwé ní bọ́mọ ni ẹ̀ ní mọ̀ wàhálà wọn kò bá bàbá mi náà wọn jọ ṣe assignment ni wọn jọ ṣe homework ni èyí ò ní ọdíjà àmọ́ wọn kírun wọn má lu àlá wọn mọ nǹkan ṣe ẹlòmíràn ọ̀jẹ̀ mà ọ̀jẹ̀ kàn wọ́n sì ń pé rọ́bà náà ti náà fi dún ní ahásánà ọ̀fìlà ìwọ náà ń sàmì àdúrà tiẹ̀ kọ́hún àdúrà tiẹ̀ ní yẹ̀kúlú náà rọ́bà náà ti náà fi dùnìyà wà má làhùn fìlàfẹ́rọ̀ tèmín khalaq. àyà méjèèjì ń bẹ nínú sọ́rọ́tò ìbákọ́ra olúwa láwọn kan bẹ ntọ́ kan àwọn ni pé rọ́bà náà àti náà fi dùnìyà hasana ayé ayé iná ni wà má làhùn fìlàfẹ́rọ̀ tèmín khalaq. wọn ò ní nǹkan gbà lálẹ́ kìyàmá àwọn náà tiẹ̀ wá. olùwàwà ni àmọ́ o ẹni ọba gbọ́n o tó ní làákàyè o àdúrà àti mùsùlùmí ni rọ́bà náà àtìnà fìdúnìyà hasanatan wàfíìl àfẹ́rọ́tì hasanatan wàkínà àzàbànà mo work towards ẹ bẹ́ẹ̀ pé ah, ayé o alkiyama ayé o alkiyama ọlọ́run rọ̀hìmù bínà aláàánú lọ́lọ́run pẹ̀lú wa kò ní ọmọ wáyé ìsìláàmù yìí sẹ́sìn pé máa dọ̀tí máa wáyé máa àmọ́ má jẹ́ kí n tí ọ̀ tán má jẹ́ oṣù kínní má jẹ́ ọba tí ò ní tán jẹ́ kíní ọ̀ tán òun láyé kíní ọ̀ máa wà gbére òun lọ́rùn ẹ̀yìn bá ti wá torí ìgbádùn òbí tí ó tàn tí ó kí abitọ́rí ọgbọ́tọ́ lọ́n bá rí kó dùn sí lálùkì yámà tẹ̀rí kó sófò nkùránì fi máa ní humul khasiru àwọn ni wọ́n kówó lọ́jà tí ò pé ọjà tí ò pé ní kéèyàn ta àlìkìyàmà kó fi ṣégin ní kó fi ráyé kò sí lọ́ọ̀sì tó tó. torí common sense ọ sọ fún ọ pé ibi téèyàn ó kàn kó ń bẹ tí ò tí ì tójọ́ kan nù tọ̀hún wàá ba gbogbo tọ̀hún jẹ́. ẹ dákun in every respect tá a bá fi ń gbé ọlá fún ayé gbàlìkìyàmà lọ ẹ jẹ́ kó wọ́ check ààrẹ ẹ̀já check ara wa ọ̀rọ̀ táwọn ọmọ la sọ yìí ọ̀pọ̀lọpọ̀ kí a má bó la kì í ama àwọn ọmọ yìí àfàyè ayé ayé yìí náà ni. ara instance sẹ́ẹ̀fì mọ̀ ni pé kọ́dà àwọn èbó tí wọ́n kọ́ wa àwọn èsè bẹ́ẹ̀ nígbà wọn bá lọ iléèwé láti monday di jimá àbí tọ́gà kan tí wọ́n á ní lẹ́sìn nìkan bẹ́ẹ̀ sátidé ọ̀kan tó ní bẹ́ẹ̀ sunday. ní abá tún wá lọ lídé wọ́n tún ti kí ni wọ́n tún pè jù náà lídé sọ́mà náà ti ní ayé yìí nìkan ni kò sí kò sí ilé kéwú kò sí kankan ń a lẹ́yìn àwọn ni wọ́n níwèé yìí àwọn kàwé táwa ń kà wọ́n. gbogbo bí wọn bá ń polo rẹ fún yàn ìwọ ni kò mọ èyí tó pé ọ ń bẹ o yà á èyí tẹ bá kà láti monday di friday àbẹ èyí tẹ bá kà tẹ bá fi nọlídé yìí ẹ wàlí kìámà ìyẹn wàlí kìámà fún yín gbẹ̀yàn fi ẹ̀mọ yosù tí wọ́n wáyé ó tún wá nira nọlídé ọ̀sẹ̀ mẹ́ta ọ̀sẹ̀ kínní kan ó tún ti pílánì <laughs> ẹ̀ tún máa wá kọ̀dá o ẹni tí máa ronú báwọn làwọn tí ò ronú tí ò tí nǹkan kan ọ̀kan wọn ń pa àlìkìyàmà ìpòjìlẹ̀ òkò já sí. àwa mùsùlùmí rọ́bànà àtinà ìdúnìyà hasanatan wàfíl àkírọ̀tì hasanatan wàkínà àgàbànà. àsìnwulẹ̀ ń tanra wa náà ni. àlẹ́gbọ́n jọlọ́run lọ àti ẹ̀lẹ́gbọ́n tọ́lọ́run àìmójútó balance tolúwa gbé ayé lé gbogbo nǹkan lọ́lọ́run fi òsùn wọn sí tí ọ̀gbọ́dọ̀ jura wọn lọ bí ọ̀sán ni àtòru olúwa ní bóun ni ọba ti rí kẹ ẹ máa lo òru lọ títí kẹ ẹ má ṣe kí ni kọsàn ọmọ là ẹ ní gbádùn ayé yẹn ẹnu pé à ń jí àtúnrí ká ó tún ti yàtọ̀ díẹ̀ ìgbádùn ayé náà nù olúwa ní bóun bá sì fẹ́ òun lè pé kó ràn ọmọ ràn lọ gbáà wọn ò ní fún yín lóru pọ̀tẹ́ ẹ̀ ní gbádùn ọlọ́run fi òru àtọ̀sán ó fi ṣe balance bẹ́ẹ̀ náà ni ọkùnrin àtobìnrin kí ló dé tọ́lọ́run ọlọ́run lè dá ọkùnrin nìkan kọ́ mọ̀sọ́ obìnrin bẹ̀ bọ̀tá yóò ní nítumọ̀ ó lè dóbìnrin nìkan náà nílùú kan pé gbogbo olú yóò <laughs> wọn ò ní bí obìnrin wọn ò ní bí ọkùnrin bẹ́ẹ̀ olúwa ń kọ́ wa lẹ́kọ̀ọ́ nù pé gbogbo nǹkan ló ní kíni ló ní balance tiẹ̀ ọmọ èèyàn ti ń jọmọ èèyàn lára èmi àti nǹkan méjì ni bí balance yẹn bá ti wọ́ kódà ayé òun náà ní gbádùn mọ́ al-insanu mukawwanun min al-jismi war-ruh al-insanu mukawwanun min al-jismi war-ruh ntí ń jọmọ anabi adama nǹkan méjì ni bọ́dì àtẹ̀mí ńjọ tí ọba ti ṣe pé ara nìkan ló kù téèyàn ń tọ́jú tí ò tọ́jú kínní tí ò tọ́jú ẹ̀mí kò ní padà gbádùn ara òun náà òun ní ń ṣẹlẹ̀ materialism àkùnlá ọ̀rọ̀ rúṣù ọ̀rọ̀ ẹ̀mí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ àlùkìyàmọ̀mọ̀ nàtíjà rárá nàtíjà tá a kọrí láyé ń bí ìkọ́tẹ̀ tó díya àtàlùkìyàmọ̀ ni pé ayé tí a wá lé lélẹ́hùn náà àìwá mójútó tọlọ́hún yìí kò fẹ́ jẹ́ kéèyàn kọ̀ jẹ́ jáyọ́ gbádùn rẹ̀ náà mọ́. ẹ bá wọlé táwọn tọ́ba ti lówó dé àbọ̀ lásìkò kan ẹ̀wọ̀n lẹ́rù pé wọ́n ń gbé ọkọ̀ lé tí ó ga tí òǹgùn ò lé ibi táwọn yẹn ti ń gbádùn bí lọ ní àkójọ ń ta ń àmì náà tiẹ̀ fẹ́ gbatẹ́gùn kọ́mọ̀rì ti páwọn kan wá. torí pé gbogbo àwọn ọmọ tí ó wàá pé bàbá ọyá ẹ̀fọ́ <laughs> àwọn yìí ọyẹ ẹ ti fi tọ́lọ́run kọ́ wọn láti kékeré nígbà tí òṣìṣẹ́ yìí ń bẹ̀ mọ́tò pé ẹnu kí wọ́n kàn báwọn náà ti ráyè yìí nìkan là ń kọ́ wọn automatically nàtíjà rẹ̀ náà nù àwọn ọmọ yìí náà wọn ò ní kù ńlá kankan bọ́sẹ̀gbẹ́ bàbá wọn bọ́sẹ̀gbẹ́ ìyá wọn wọn nà bá sí wọn ó ṣe ní wọn ó ṣe kọjá tó kan tàlìkìyàmọ nù tába ti gbàgbé báláǹsì tọlọ́hún pé ọlọ́run bí ọ̀kan bá ti lè pọ̀ ju ọ̀kan lọ kò sí gbádùn. torí náà kákẹ́kọ̀ọ́ lára anabi ibrahim aleyhi salam. ahidina ila ibrahim wa ismail. gbogbo ibi téèyàn bá wà pé ah, alihamudulilayi ibi ọ̀dà mọ̀ wáyé. téèyàn ó tètè mójú àwọn ọmọ rẹ̀ náà ó mójú wọn lérò ojú ọ̀nà bẹ́ẹ̀ ọ̀dà kí làdéhùn tó lùwà ní agbé pẹ̀lú anabi ibrahim àti ismail àǹtọ́ hìrọ́ bẹ̀yì tí a lè kọ́ ìfì. ara ẹ̀rí táwọn àlùfáà máa fi pé mọ́sálásí ilé ọlọ́run o ọlọ́run ló ní èèyàn ò ní mọ́ o wọ́n ló lùwà ní bẹ̀yì tí ilé mi ọlọ́run ò ní gbénú ẹ̀ àbí wọ́n ní tí ń fún wa gbọ́yé ń bẹ̀rù náà ni pé ìwọ kò ní mọ́ o èmi ni mo ṣe kí ni èmi ọlọ́run mo ní mo wá retí tí ń fi san ọ́ lẹ́sàn bọ́ba ti kọ́ mọ́sálásí àbò mọ́sálásí kalẹ̀